lọmọ yẹn kàràmọ́tù kàràmọ́tù. na ganga ganga. I dey feel you. I dey feel you. I dey feel you. Kàrà ọmọ tó dẹ̀ nà gẹ̀rẹ̀. Ọmọ tó dẹ̀ rẹpẹtẹ. Ọmọ tó dẹ̀ kẹrẹ. Kara, ọmọ tó ti mọ̀ra. Tẹ̀lé mi ká lọ yàrá. Kara, kàrà kàrà mọ́tò. pọ̀ títí kú òde. ẹ lọ ọmọ lọ yẹn pọ̀ sẹ́ẹ̀. lọ sọ́dọ̀ wúmà fẹ́ ló ń wọ̀ mí lójú. àmọ́ ìbámbẹ̀ náà ó sọ pé ìwà ńlẹ̀ ti kọ́ ọ̀lẹ̀. ẹ bẹ̀ tí bá ti débẹ̀ pè. ń jáde lọ mo expect eh, àwọn deliveries kan tó bá ti dé bàtà náà kó bọ̀ wá fún mi bí six pieces ni tó bá ti dé kó ṣe kí ni kó make sure wípé o kò lọ fún Angelina àbí Angie àbí kí lórúkọ ọ̀dẹ̀ tó wà nílé yẹn ìgbà yẹn ni kíní kan kíní kan wá ṣẹlẹ̀ bó ṣe deliver bẹ́ẹ̀ ni kì í ṣe bá ti bá dé ẹ tó dẹ̀ ń deliver nǹkan àgbà fọ́ọ̀mù lọ́wọ́ ẹ̀ àfẹ́ fọ́ọ̀mù àáfìlẹ̀ àsáìn kó ti gbà kẹ́ mọ̀ kí jẹ́ kó rí pé kẹ́ mọ̀ kọ́ tẹ̀ ń ṣe o. Don't sí get it? I dey feel you, I dey feel you, I dey feel you, kàrà ọmọ tó dẹ̀ nà gẹ̀rẹ̀, ọmọ tó dẹ̀ rẹpẹtẹ, ọmọ tó dẹ̀ kẹrẹ, kàrà ọmọ tó ti mọ̀ra tẹ̀lé mi ká lọ yàrá rárá rárá rárá mọ́tò. ṣé ìyàwó ń wúmà mi ò lórí wà nílé ṣé sanu máa fi wúmà ṣe wọ̀ ni mo ní ṣé wúmà yẹn ti jáde òní síyàwó mi àbí. sorry sir ẹ má bínú sir. òótọ́ àti correct ni pé mò ń pe wúmà ní ìyàwó mi àbí mò ń pe ìyàwó mi ní wúmà ni. sórí ẹ pé ṣá ṣó ti jáde. wọ́n ti jáde. prado mi nǹkan. ẹ ẹ Túndé sọ pé ẹni ẹ sì ò dà gbé gáàsì dára mi kò fíò dáadáa tó fẹ́ lọ fíò gáàsì. lọ fíò gáàsì èsì láti àárọ̀ ó dẹ̀ mọ̀ pé mò ń jáde. gangan gangan gan. I dey feel you. I dey feel you. I dey feel you. Kàrà ọmọ tí ó dẹ̀ nà gẹ̀rẹ̀. Ọmọ tí ó dẹ̀ rẹpẹtẹ. Ọmọ tí ó dẹ̀ kẹrẹ. Kàrà ọmọ tí ó ti rà. No, no, no, no. Bağ falan atıyor. Ga ga ga ga ga I dey feel you I dey feel you I dey feel you kàrà ọmọ tó dẹ̀ nà gẹ̀rẹ̀ ọmọ tó dẹ̀ rẹpẹtẹ de tó dẹ̀ kẹrẹ tiẹ̀ máa rà Yeah, you buy the car. It's no big deal now. Fọkàn ẹ balẹ̀. <laughs> Ṣé bí mọ́tò ni ó máa now. Hmm. What's Ó What ẹ̀wà you mi sìn. So you have to talk to him. And tell him everything now. Be rest assured, Pomara, say. Mm-hmm. Your son. Hey, everybody, tell me. How are you? Now ah, the storage is everything loaded up. Okay. Tomiwa. Tomiwa. You know, I have told you severally, okay, there is time for everything. <laughs> The, the, the fact pé èèyàn lówó doesn't mean pé a man anyhow so táwọn ọ̀rẹ́ bá ti ń ra mọ́tò táwọn parents wọn ra mọ́tò fún ọ ṣé ó mìíràn pé ìwọ náà gbọ́dọ̀ ra mọ́tò rẹ̀ ó oh, wà ókè bó ṣe wà ilé tó ń gbé tí ẹ pé kò jìnnà sí skul ẹ̀ títẹ̀ pé ẹ̀yìn ẹ̀ sanwó lé what is wrong with you. I'm telling you as a father I don't want you to have a car now and that's fine now so ti gbọ́ <laughs> tí bá wá travel àti bá rí mọ́tò kankan there you know me tell me why you know me. I will, I will talk to you later bye. Bye for lọ́wọ́ mi. Kamsin kí lè tó máa ń ṣe báyìí náà why tó máa ń ṣe nǹkan tiẹ̀ báyìí I don't understand kò kí ṣe pé o lówó tó lè fi ra mọ́tò fún ọmọ ó ní owó tó lè fi mọ́tò fún why don't you want to make him comfortable kó kọ ra mọ́tò fún kó lè máa lọ láti school lọ sílé ó ṣáà live off campus ni so it's just a little comfortability and òun sọ́ọ̀sì wọ́n máa ṣe wọ́n máa di owó mú wọ́n máa di owó mú kí lóde tó lè ná owó tó bá ná fún tìgbàlúfẹ́ ná fún tó bá darúgbó àbí ìgbà yẹn ló máa náwó fún un ṣó mọ̀ pé ó ní àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ náà they are doing the same thing their parents are doing the same thing for them kí ló yẹ kó lè ṣe fọmọ tẹ why why you like this. sorry sometimes when you talk I wonder I really really wonder because ah, ṣé the only thing tó máa ń tó máa ń tó máa ń tó máa ń ràn kankan mọ́ ni tó bá ti rí nǹkan tó ti pè ní material tó bá ti rí material things báyìí wọ́n fẹ́ ra mọ́tò wọ́n fẹ́ ṣe afẹ́fẹ́ ẹ̀yẹ wọ́n máa like it àwọn ọmọ tí wọ́n ń sọ pé o fẹ́ ra mọ́tò fún yìí ẹjọ́ ò lọ sí lọ́wọ́ wọn bẹ́ẹ̀ rí. mo ń gbọ́ ohùn àwọn ọmọ mi every day ni mo bá wọn sọ̀rọ̀ so I know the fine. mo bá wọn sọ̀rọ̀ <laughs> anyway èmi ò ní ra mọ́tò kankan fún. tó bá sọ pé ò ní ra kò sí problem èmi àfọwọ́ mi ra. Ah, màá ra fún wọn kò sí problem because I don't know why you have to be like that. It's all right ehm, mo ti ṣetán mà. kí ló ṣetán. mo ti páàkì àwọn aṣọ yẹn mà. ṣé o make sure pé o páàkì wọn accordingly àní fún ẹ láṣọ fọ washing machine wà ńbẹ̀ tó bá fọṣọ tán wàá tún kó lọ sí London kan lọ iron ẹ̀yìn o ò lè ṣe anything kó kàn fold aṣọ kó dẹ̀ fold ẹ̀ bó ṣe yẹ kó fold ẹ̀ ọ̀tọ̀ la máa wá bùbá ọ̀tọ̀ la máa wá ìrò la máa wá gèlè níbò mi. mo mọ̀ bóyá bóyá ghetto lórúkọ tí ń tí ń to aṣọ ni. tó bá dẹ̀ ti ṣe tán oúnjẹ tó wà lómi inú yẹn kò sẹ́ẹ̀gùn oúnjẹ dádì because èmi ń jáde àwọn staying in this house I can't even take it. Eh, mommy, she, ṣé ẹ ṣe máa ràn mí lọ sí ìwé yẹn. máa lọ fún ara mi ok eh, mo ní mò ń jáde etí ṣá etí ò dùn ẹ sí ìgbà tó pé mò ń jáde mi ó ṣe. ma. you can't go on I need to get out of this house. Ga ga ga ga ga, I dey feel you. I dey feel you. I dey feel you, I dey feel you, kara ọmọ tí ó dẹ̀ nà gẹ̀rẹ̀, ọmọ tí ó dẹ̀ rẹpẹtẹ, ọmọ tí ó dẹ̀ kẹrẹ, kàrà. Mo làwọn gòkè pàmì ìwà náà. Ah, ah. àwọn tó ń tẹ̀pá mi màmá ẹ̀ sísí mi ẹjọ́ ẹjọ́. Sorry, excuse me. Um... Ah, Mama, wọ́n sick gan-an. Seriously, wọ́n wá. Wọ́n wá lé wọn máa tòun ló máa take your ọmọ ṣọ́. Ṣé fẹ́ rà pa ni sà? Ẹ mú wá kìlọ̀ bá yín rà ilé wọn jùlọ. Just àdìbápọ̀ bí ilé ìlú ìbẹ̀ ilé wọn. Asáré màbá yín rà sí. Ah. Ẹ jókòó sí ìyẹn báàgì àdàmà máa dé àsáré gan ni o. ṣe ní one thousand. ẹ eh, méjì náà ni five hundred náà ta ok. Ah. rọra o rọra má ṣe. ẹ pa ẹ ní sà. o ti o yá gan. ẹ mú sọ fún yín just here at the back of this building mo kàn gba kọ́nà yẹn. ẹ take care sir. no wá wá wá jọ. Yes, sir kí ló ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ náà àdúgbò ló ń gbé àbí. anyway um, kó tó máa ṣẹlẹ̀ ni pé um, mo káàdì nílé kò mo ṣe ń wẹ̀ yìí ó dàbí o kàwé. ṣọ́ọ̀sì. Ah, ah, kó pè mí bẹ́ẹ̀ ní sùúrù ní sùúrù sùúrù jẹ́ kí n kàn wá orí kékeré kan fẹ́ gbà. ṣé kí ló rẹ̀ pa wá. <laughs> ẹ pa bíi ti báwo wọ́n fi yẹn ṣe ayé you I dey you I dey you ọmọ tó dẹ̀ nọ̀gẹ̀rẹ̀ kẹrẹ kàrà. ìbá gbowó nísìnyí wá ní mo ṣògo owó wá wá assignment ọ̀hún wà wá wá kiri karamọ̀ tù. ọmọ mi. Ah, kí lowó ìbàdí mo ló ti wà. ti bá sọ sórí owó yìí fún ẹ wà á ní mo rírọ́ ni mo gbé mo ti lo egbé jẹ́jẹ́ ǹjẹ́ ó mọ ọ̀ya Rashidi tó máa ń tẹ̀pa yẹn mo kàn jókòó síbẹ̀ ni o mo ń dúró de olórí burúkú ọmọ kẹ́mi yẹn ni n bá dúró síbẹ̀ mo kàn rí sí mílíkì mọ́tò mọ́tò yẹn mo ṣú ọ̀n pé bí abí kan jábọ́ látọ̀run kò ní nice car sọ pé kí ni bàbá yẹn wá wọn fẹ́ rẹ ẹ̀pà ẹ̀pà pàtó débẹ̀ wọn bá yàrá sí ìdí tó ń tẹ́ ẹ̀pà mo bá sọ wọn pé dáàdì ilẹ̀ fẹ́ wọn náà wọn fẹ́ rẹ ẹ̀pà náà wọn bá yàrá sí ah kò mọ̀ pé yàrá sí ah, ní síìkì. kẹ́hún síìkì. ok kọ́ máa rọrin pé mo mọ ọ̀dọ̀ yàrá sí mo fún mi lówó báyìí bẹ́ẹ̀ lọ máa dé báyìí wọ́n kàn ọlọ́run mi mọ̀ bóyá ó bu ni o bóyá ó kọ́kọ́ I don't know. wọ́n kàn sáré bọ̀. wọ́n kàn sáré pé thank you wọ́n tún fi káàdì káàdì eh. wọ́n fi ṣe dàbẹ́. ọ̀rẹ́ mi le. ẹ ṣe tòun láti paláyé o ti paláyé. mo fi máa polú bàbá yẹn ìlú àwọn angẹ́lì bẹ́ẹ̀ ni wọ́n máa pe wọn àrùn ojókòó síbi kan náà kan lákọ̀ mọ̀ fún un ló máa dáàdi ṣe wà ó pé. ó yẹ kó ti paláyé èmi màá ti pè é pa màá dáhùn yẹn sí méjì màá pààrọ̀ tí fẹ́ jẹ́ kó máa tutù ẹsẹ̀kẹsẹ̀ ó máa ti gbàgbà bàbá mi ẹ ṣé o mo dúpẹ́ owó tẹ fún mi mo appreciate o ẹ kó yẹ kó jẹ́ kó tutù kó tó pè é kàrámọ̀tì ọ̀rọ̀ owó là ń sọ ibi tó ti bá wa yìí ó yá wa bẹ owó yẹn fọ iyẹ́rì fọ síyìn lásán ẹ kò sí wèrè ó yà bẹ. ìrọ̀ má jẹ́ kí n bẹ nǹkan tá máa ṣe lélẹ̀ ẹ jẹ́ ká lọ kọ́kọ́ wọ gbòòrò kápá ká paint everywhere ọmọ àlè kọ́ paint rẹ̀ ẹ jẹ́ ká lọ paint ẹ̀ bàbí white ẹ jẹ́ ká lọ mú pẹpẹ sùn. lọ́dọ̀ yẹn ló ti mọ. ọjọ́ ó yá adé adágbére ó yá ní ìdílé adágbére ọ̀rẹ́ gbére ni ó aláàrẹ̀ ìdájọ́ ọ̀sẹ̀ yéé ṣùkúrẹ́ akílẹ̀ ọ̀hún mi o. aládé kí ló ṣẹlẹ̀. o ṣe gàmí. ìyẹ̀wò àbẹ̀ kí ló ṣẹlẹ̀ nígbà yẹn ẹ kọ́ fún fáwa. tósìn wọ́wọ́wọ́ o bá mi rí tósìn náà bẹ́ẹ̀. ó ti pẹ́ tí mo ti rí. o ṣe màá rí ẹ létà ah mami. ó rẹ̀ mí honestly. Ah, kàràmọ́tù níwọ̀ ọmọ mùsùlùmí òdodo ló ṣe rádaràda látàná tó ti lọ òbójú ẹ̀yìn ó ti ẹ̀rọ pé bóyá ó fi èèyàn sílé. ìyá kàrà mo láì bẹ̀rẹ̀ máa ń ṣe ṣé fẹ́ lọ sọ́ra yín di monitoring spirit ní tẹ̀sán mi ṣé mo jẹ́ bébì ni mo ṣe bébì náà kí lẹ̀ ń wá mi fún. kàràmọ́tù kàràmọ́tù ò dẹ̀ ṣàánú mi kó o try kó jọmọ ìdùnnú fún mi. ìwọ lọ látàná bí ìgbà tó o èèyàn sílé o tún wá darí délé yìí mo wá ń bá ẹ sọ wọlé mi ni monitoring ti. àníkè má sọ àwọn òyìnbó yẹn ìwú ni monitoring spirit ni wọ́n máa ń sọ. ó ti yà ó jẹ́ monitoring spirit ó jẹ́ bíríìdì ó jẹ́ ìdánwò ní ẹ̀kan náà ó já ti jẹ́ kan bẹ́ẹ̀. ẹ tí ó dáa ṣé wà ló ń hù yìí. ẹ wò yakara ẹ wò mi kì í ṣe bébì number one then number two ni pé èmi gan ò fẹ́ di myself bíi títí ah, ẹ kàn lóyún fún bàbá kàrà kan ẹ kàn lọ bí kàrà ẹ fẹ́ kí èmi náà máa ṣe kàràkàrà ni èmi ò lè ṣe kàràkàrà o tí mo ṣe wà yìí mi gan fẹ́ correct man tó wà òkè tí everything ma perfect ẹ ti understand tó dẹ̀ mo ṣe wà yìí mo ti ní àwọn ẹ mọ̀ mo ti ní mo plan everything tó yẹ pé mi ní ṣiṣẹ́ rárá màá kàn máa make owó màá máa wọlé ni left right everything màá máa wọlé ni and ẹ mọ̀ pé màámi adéjì kan wà táwọn olóyìnbó máa ń sọ wọn máa ní pé when you are born poor and you die poor it's a curse not my portion. ẹ wò màmá ẹ wò ó ti rẹ̀ mí honestly torí alẹ́ yìí mo sì máa jáde ó dẹ̀ lè tọ́tún làkín tó dé another fàájì ẹ̀gẹ́ máa rí yín létà. ṣé èèyàn rèé ọmọ tá a bá wí tó ń wá àrùn kì ó ṣetán tó fẹ́ parun àmọ́ mò ń gbà ládùúgbò àfọ̀ pé kọ́rí mi ẹlẹ́dàá mi má jẹ́ ó parun ẹ̀dìyẹ tí a bá wá bá wí báyìí pé kó má lọ kòtò àìmú lọ́jẹ̀ tó bá kọ̀ tó nílá àfi dandan kóun lọ ẹ̀fílẹ̀ ntójú ẹ̀ bá rí adé faramọ́ ṣárìnà kò lè lè jẹ fún mi ni àbí ta ni mo ṣe tó jẹ́ pé bí ọmọdé ìran náà gbà mú mi ẹ wá dáríjì mi kẹ ìṣàánú mi. pẹ̀lẹ́ báwo ni ṣé kò difficult àti débi ìyá. no not at all ẹ mọ̀ pé ìgbà tí mo pè é tán lélẹ̀ nǹkan yẹn ìgbà tẹ̀tẹ̀ ti send address yẹn sórí fóònù mi tí mo ṣe wò ó mo á sọ fún ọlọ́kadà ó wá ó gbé mi wá. ilé ni mo ti gun ilé ni mo ti gun ọ̀kadà yẹn. ẹ bọ̀ ní kọ́ ń bẹ̀. Hmm. ẹ wò dádì mi ò fẹ́ máa go into details lọ títí torí about two years ago mo ti lose our parents mi. oh i'm sorry i'm sorry i'm sorry anyway ìyẹn ń ṣe wàhálà sórí mo kàn rí ẹbí ẹ tó wà promising ni tó yẹ pé ó ní future mo sọ pé lẹ́yìn tó tó bá mi ra ìpa ẹ̀ mi ní kókó sọ mi pé kí n ràn ẹ́ lọ́wọ́ ni ṣá you know irú àdúgbò yẹn mo ti máa wá sí ọ̀bà tó wà ní kiri mo láwọn ọ̀rẹ́ kan bẹ́ẹ̀ ń gbà yẹn tí yẹ pé ó ti pẹ́ ó ti pẹ́ gan-an gbà yẹn ó máa ṣe wà ní kiri àbí kó má ti bí ẹ gan-an <laughs> anyway so máa rí nǹkan táwọn ọmọ yẹn go through ń bẹ̀ yẹn àwọn ọ̀rẹ́ mi ń gbà yẹn ah dáàdi wọn ò ní kankan but right now uh, ìkan wà ní America then the other one ó ní company kan báyìí tó ń tó ń float ní South Africa it's now very big so mo kàn pé èèyàn lè help náà ni a kàn máa keep in touch ni necessary one kí n máa ti máa keep in touch so you ṣáà ṣì nọ́mbà mi ó ah. dẹ̀ máa ń lè pé máa pè mí regularly. ẹ wò ṣe wá mọ nǹkan mo dẹ̀ wá fẹ́ mú mo fẹ́ mú fóònù yẹn bọ̀ oyún kọ́tà omi láì máa omi kọ́tà tó ti dọ̀tí tó máa ń rán yẹn inú ẹ̀ ló jábọ́ sí. it's alright it's alright máa máa wulẹ̀ bọ́dà fóònù yẹn ò ń ṣe big deal ò ń ṣe big deal kò tó délé lé ni màá lọ síbi kan màá get fún fún. ẹ fún mi fún mi. yan iṣẹ́ wàhálà àti ọ. Ah, èsì dájú. ọmọ àṣẹ ó dáyọ̀ mọ́ ọ̀rọ̀ ọmọ tù lọ́mọ yẹn. ọlọ́run tó bá rí fún wa lọ́wọ́ mi ó máa di ó bá gan àyè tì mo ti àrà ẹ̀ áńgẹ́lì mi yẹn áńgẹ́lì mi ẹlẹ́pàá tí mo bá rẹ̀ pa ẹ́ wàláì tẹ̀lẹ̀ kó ṣá fúrafúrafú ìfínì ó bá honestly ibo lẹ wà ọ̀dọ̀ ìyá mi lọ ẹ̀ dé mi bẹ́ẹ̀ ọ̀lọ́ à. a máa wẹ́ a máa wẹ́ gidi gan gidi gidi gan. ẹ mò ń bọ̀ mò ń bọ̀ má parọ́ má la òde má la òde mò ń bọ̀. ọmọ mi ni ẹ̀ẹ́dẹ́gbẹ́ ládùúgbò yìí lọ bá fọ́ọ̀rù lọ bá. àbí ìlà mi the small place yìí wọ́n ti rẹ̀ tí ti pẹ́ wọ̀ ọ́ lọ́ọ́ fi ṣe ọ̀sán ni ọ̀gbẹ́ màsúbẹ̀. my daddy gbogbo nǹkan tó bá ń dáwọ́ lé báyìí a máa yọrí sí àlùbáríkà tó pọ̀ tó pọ̀ owó ńláńlá iṣẹ́ kékeré owó ńláńlá báyìí lọ́wọ́ máa ṣe fún mi àwọn ọmọ yóò ní kú àwọn ọmọ yóò ní rún ẹni ní accident. àmì àmì àmì dìde dìde onílàdí ṣàdúrà tó pọ̀. Ah! Ah! Thank you know, I'm a very private person. You know, like I don't really feel. So level I city, I want to just come and cool off. I want to relax. I don't want any noise. They can pick you at the compound and everybody go and be everybody quiet. So please, um, that's the only thing television. Aside that, no payment. Àbọ̀dá yẹn mo mú sọ fún yín pé mi ò ní ọ̀rẹ́ kankan. Ẹ mọ̀ pé mi ò lẹ́yìn bọ̀dà fámìlì mi ti ṣe rí nǹkan tẹ́ ṣe fún really appreciate it honestly whatever ẹ̀ tẹ́ bá tẹ́ bá fẹ́ tẹ́ máa rọ̀ bí mi ní actually ìsìn. kò sí wàhálà àṣọlé ẹ wọn dúpẹ́ lọ́wọ́ tó yẹ ìlú tó yẹ tí ẹ̀dá bá lówó láyé tí ó bá lè fi ran ọmọ làkejì lọ́wọ́ olówó yẹn ìrọsowó tó ń fún wa ọlọ́run fún wa a lè ṣiṣẹ́ fún náà nípa lè ṣiṣẹ́ fún ọlọ́run fún wa lọ́wọ́ náà tí a bá lóga kọfí ń ran àwọn fámìlì wa lọ́wọ́ táwọn ẹlòmíì tá a olóhùn bless wa bí oṣù kọ́kọ́ rí ẹ nígbà àkọ́kọ́ nǹkan tó sọ sí mi lọ́kàn ni pé ẹni tí ń ṣe ràn lọ́wọ́ ni ẹni tí mo lè mú bí ọ̀rẹ́ ọ̀rọ̀ àwọn ìwọ ṣàmùṣe dáadáa tí ìdádé ìyá ṣe máa no no no no no. ah ichike ah daddy i'm a good cook o ẹ má ọ̀rẹ́ ẹni kan sáré lọ bí a máa rí àwùjọ kékeré kan rí nàbí bá kí n sáré wá sí oúnjẹ. ah ẹ àṣeyẹ ní ta. ẹ ṣọ. nice food ma ọ̀rẹ́ ọ bá tún kúnlẹ̀ mọ́jà let's go let's go ṣé kókó òkè ó kọ́kọ́ balẹ̀ kàràlà kàràlà ń bèrè kàràmọ́tù ṣé ibi kọ́ ni nọmba twenty ni. ẹ ẹ dàrí mi nà. ibi ni kàràmọ́tù ń gbé. ẹ rò pa sílé wọ̀ ni. ayé tì láì fún pẹ́. báwa ni mo lè ta wò ó tún mọ̀. ọmọ mi kàràmọ́tù ọmọ ayé. ama wa nu ni eni abala kara karamo to lohun odayan mo omobirin kan ni o serun bi igbewure eh o wa le o ya yoju si wa o wa le o jade bo e ra ni awon ise e mọ̀ àbí. ọ̀dẹ̀dẹ̀ ayọ̀ mọ̀. ẹ mọ̀ mi àbí. kàrà leléyìí o kàrà ni o bẹ́ẹ̀ dẹ̀ ṣe mọ̀ mí o ẹ̀dẹ̀ lè dá ẹ̀ mọ̀ mọ́ láíláí láíláí láíláí jẹ́ kí n tún wá nǹkan tó tú ó dà ọkọ yìí dẹ̀ máa kó mágùn ẹlẹ́gùn. ojú bẹ́ẹ̀ lọ ojú bẹ́ẹ̀ lọ kí ló kó rẹ̀ gbọ́ nǹkan tó ń sọ ọkọ yín ó sì ní mágùn ẹlẹ́gùn sí ẹ má ṣẹ́gun sí kí ló wà lẹ̀. ilé ńlá ló já sí ọ̀rẹ́ ah! ah! abalajọ òyìnbó ti sọ̀rọ̀ kan ó ní show me your friend and I will blow exactly where you are. Ah! Eh? ọkùnrin yìí ń I dey feel you. I dey feel you. I dey feel you. Kàrà mọ́tò mọ́tò dẹ̀nà gẹ̀rẹ́. Ẹ̀gbọ́n kí ló máa ṣe ọmọbìnrin tó máa ṣe ìjáwé ìjà? Àti pé kò ti dé ìrọ̀lẹ́ ni mo ti lè kókò sí àlàáfíà kọ̀ọ̀kan lẹ́yìn ìdí. Àbí bẹ́ẹ̀ ni pé wọ́n dì. Ohun tó máa ṣe tó máa fi ṣe bí jáwé jura kan lè mi tẹ̀ wá. Láti ìgbà tó ti wọnú léyìí, èmi ni mi ò rí mú mi ní àpátímẹ́ǹtì mi o, Ọlọ́run Elédùmarè ń gbọ́ orin ni láàárọ̀ lọ́sàn-án ṣé ìyẹn ni ká wá sọ ni àbí táwọn oríṣiríṣi ọkùnrin tó máa ń kó wọlé ní gbogbo gbà wọ́n ṣáà máa pariwo ní irú ariwo oríṣiríṣi bó ṣe ń plé orin bẹ́ẹ̀ náà máa dàbí ìgbà tó ń jà tó ń pariwo tó bá tún wá dà lẹ́kọ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ yé ya lẹ́ máa máa gbọ́ oríṣiríṣi ringington ṣe wá ráwọn ọkùnrin tó ń kó wọlé yẹn this is high time tamawa security conscious because bó ṣe ń kó oríṣiríṣi ọkùnrin obìnrin wọlé tí èèyàn tiẹ̀ lè sọ pé èèyàn báyìí lélẹ̀ ó sú èmi báyìí. àárín ìgbàgbọ́ mi ikú mú bá dé lọ́rẹ́ ṣé rí ẹni tó máa ń wá báyìí bàbá yìí kó má dàbí ìgbà téèyàn dayẹ̀ pẹ̀ sí gàrí onígàrí èmi ò lè lè bá téèyàn jẹ oúnjẹ mi ò ṣe lè fọwọ́ kí n sọ fún mi. ọlọ́run ní bá téèyàn kankan wá jẹ́. a ní o ẹ wo ọ̀rọ̀ bá lọ́kìtà àti sọ láti tọ́jú ẹnu mi bó ṣe wà yẹn ní ìsinmi ó dẹ̀ máa tún ṣe dandan ni tẹ́yìn ò bá lè sọ fún èmi á sọ fún tó bá runá lórí a máa bá sọ èmi máa sọ fún tó bá gbéná sórí a máa bá gbé kalẹ̀ ni ọlọ́run á kó wa yọ níbi ọdún. àràpọ̀ ojú tuntun nílẹ̀ ẹ má pẹ́ wà lé wà lé ó dàbọ̀ ẹ yára o. ojú kàrà ń tọ̀nà nígboro. kàrà ó dáyàn mọ́ Kàràmọ́tù lọ́mọ yẹn Kàràmọ́tù kàrà. ọkọ̀ tuntun. Ṣé kò sí fọ́nrán? Ó ṣe gan ọkọ̀ tọ́jú mi. Àwọn owó ṣe ń kẹ́mi tó ń gbé. Tí wọ́n gbé bí ìyàwó lè ní ṣe ṣe sí. Wọ́n ìgbésí ayé mi ò bá wà rí inú mi ló bá ṣe pàdé o ṣòro nígbà yẹn tí wáyà àwọn ọ̀rẹ́ tí wọ́n ń ṣe àánú káàkiri wọ́n máa fún wọn ní wọn kan tó ń ṣẹlẹ̀ sí wọn nílé ìdí oríṣiríṣi lọ́kùnrin máa fi ń ṣẹlẹ̀ àwọn mi ní ìdí tí ò necessary wọ́n ti lè ìyàwó tí wọ́n ní sílé tó bá ìlú ṣe máa ń ṣe kò tẹ ẹrú olùkókò ń tọ́jú mi fún kẹ́míkù gẹ̀ẹ́mì tí ó jẹ́ ó jẹ́ ẹ̀sìn mo ṣe jó lówó tó owó tí máa ń fún ìyàwó nílé kò sí ọ̀bẹ̀ ni ẹ fún wọn tó tún ìyàwó ọdún lè ní sí fún mi kò lè ní pé ìwọ ló ń fa ìgbà yìí wọn kò lè máa sóde fún mi wọn á kó máa ṣe ìfàjì ìtẹ̀nájáde wọn tún bọ any time I come here na always at my service tí o bá lè ṣe ní state for the life ẹ̀ wọ́n ní ìdẹ̀tọ̀ wọn àtọ́jú ọ̀nà àpapọ̀ ara mi wọ́n sórí bó ṣe ṣe ni màá ṣe torí bó ṣe ń tọ́jú mi tí wọ́n ti wà pẹ̀lú ẹ̀ báyìí ni màá ń dùn ẹ̀ dáa pé kí ni màá fi bọ̀ láti lé ní àmì ìpọ̀ tí màá dọ̀gbẹ́ màá fọ́ rẹ́rìn tó ọkàn láìpẹ́ ẹ ṣé mo appreciate yín gan honestly ṣe rí náà ẹ̀yin sọ pé àrídùnnú mo jẹ́ fún yín mo ní ìbànújẹ́ fún yín láìláì gbogbo àdáwó ní ìgbà máa yọrí sí ẹ mọ̀ pé bí mi lọ ṣe wà yìí yóò fún àwọn ọ̀nà náà jẹ́ ọmọ mi ní bàbá mi ní màmá mi ní ẹnìbọ̀dẹ̀ èyí náà lè lè ṣàánú mi ní agbára ọlọ́run ikú mi pa yín àrùn mi ṣe mo realize everything when it comes to my life mi ò ní disappoint me. ṣe bàbá kan ṣe àwọn. ẹ jẹ́ kí n pa àṣẹ kan ṣé ẹ bá lọ rò láti orí káàṣù mi màá jẹ́ mi. ọ̀rẹ́ tó ti mọ ọ̀rẹ́ rẹ̀. ọmọ kàrà kàrà mọ́tò. ẹ bá sọ. báwo ni ẹ dá ọjọ́ wà pa. ẹ kọ ọjọ́ mẹ́ta wọn mi ní ìfọ̀sà. atọ́pẹ́ ọ̀rọ̀ ẹ̀ka sọ mọ́ ẹ̀ka sọ mọ́ àwọn ẹ̀kọ́ àlàáfíà àtọ́pẹ́ ah, ó tọ́jú mẹ́ta tí mo rí nínú compound àdúpẹ́ <laughs> mà. àràpọ̀ ojú tutù nílé ojú kàrà ń tàn náà nígboro. karamatu fara. ọkọ̀ tuntun nílé àwọjú kàràkàn náà nígboro kàrà yìí ló máa ṣe. ẹ̀yà lọ́nà ẹgbẹ́ karamatu lọ́mọ ẹgbẹ́. báwo ni báwo ni ọmọ mi I don arrive o I don hammer ah àyè tì gbàgbé bó ṣe lọ gbàgbé òṣì lọ́hùn bàbá ṣe ja ẹṣin kan fún mi nsìn ó bad na mọ́tò no be cow na mọ́tò correct machine ọlọ́run ọba. bọ̀dọ̀ mọ ọkọ náà màá wá màá wá màá wá ọwọ́ máa wọ̀ rí mò ń gbé dáadáa nẹ́tíwọ̀kì yẹn ni ò ṣe. mo máa wá wé pariwo kò má pariwo yẹn lọ bẹ́ẹ̀ má pa lọ sọ́dọ̀ yàrá àtàwájú ilé màá mi yẹn. ok ṣé ní kí wà bẹ́ẹ̀ bá mi gbé fóònù fún bá mi gbé fóònù fún ní kí ah ọmọ mi oṣù ọ̀pá my portable àáfà kí ló ṣẹlẹ̀ ah sori mo fẹ́ fọ ní client àti bad tó ń gbọ́ kúrò mi tó wà yẹn mo lè gbọ́ dáadáa ah ẹ sori ìgbọ́ tó ṣẹlẹ̀ níbi dáadé mi ni mọ̀ ọ́ mọ̀ wọ́n lè lọ wálé mi wọ́n dẹ̀ lè máa yọ mi ìfẹ́ risk ẹ̀ ètò ìrìnsà ẹ mo fẹ́ fọ ní client kan sori client ẹ̀ iṣẹ́ mi ni o àárọ̀ o à mo sọ bẹ́ẹ̀ ni pé exactly bí mo ṣe rí lo ṣeré pé iṣẹ́ ńlá ni ẹ o ju anything wà wá bá mi bá ṣeré gan-an mọ̀ bí mo ṣe máa ṣe yẹn gan everything dédé náà ẹ̀ ló lè lè tẹ̀ ẹ́ gbogbo kóòdù yẹn náà ló máa fún sẹ́ẹ̀ ẹ má wọrí ó máa ṣí ẹ dáadáa gan ẹrù ńlá ni ẹ má gbàgbé yàrá yà ẹ o láti fi ṣe ẹrù ńlá sí má gbàgbé yàrá ẹ àwọn má wọrí o ẹ eh, ok báwo ni màá send gbogbo àwọn details yẹn sí ẹsẹ everything number address all of that màá send ẹsẹ kò tó bá ti lọ ọmọ mi ju gbogbo ẹ tán ni. gbọ́dìrì ok ok mo máa wá sẹ́yìn àmà lọ ṣe fàájì everywhere o ṣe. aeroplane ọ̀rá fún mi ok later o ṣe gan bàtà yẹn ti later later later. lórí wúrà àwọn ayé wọn. kò lọ́nà ẹgbẹ́ fún paramọ́tù lọ́mọ ẹ. ẹni ò mọ kàrá nífi kàrá mọ́tù ṣe. ẹ bá ní kàrá ní kàrá mọ́tù. kàrá mọ̀ pé àwọn aláwọ̀ funfun kan wà wọ́n kàn máa jábọ́ látọ̀run áńgẹ́lì ọlọ́run náà ń pè wọ́n eh, eh. ló ṣe nọ́mà. Ah, ọmọ mo o so àwọn olóòbẹ kan wà tọ́jà kiri ṣore bíi kòkó foundation ẹbí rẹ pé kòkún nìkan ló máa ń ṣe bẹ́ẹ̀ ni ah. wọ́n fi gbogbo ẹ̀yin ṣore ṣore ayé gbogbo ẹ̀yin ṣore ṣore ayé ẹ̀ ní ní problem láìla ẹ̀ ọ̀yà òjẹ́ sọ lè wọ́n mọ́tò ní ò lè wọ́n mọ́tò ní ti gbé láti kó lọ lọ sábọ́tò kálájọ́ kò kálájọ́ kò ayé sì oníkàwọlé oníkàwọlé ó yá yá jálọ jálọ jálọ ọmọ yàrá ta wájú ilé màámi yẹn wájú ilé màámi yẹn sọ ọkọ mi máa ń wọ aṣọ kúṣọ. lọ síwájú ilé wọn tí wọn máa pẹjẹ olóòbùkún àrẹ a máa rẹ wà lọ́dọ̀ àní kò fomi sí kò ní fomi sí ọmọ ṣe olóòbùkún ọkẹ ọṣọ wọlé ọmọ ṣe olóòbùkún yàrá ta ẹ. karamọ́tù karamọ́tù. Mm, màámi. ó dè wá gbàgbé mi síbí báyìí ó dà mí nù ó tiẹ̀ bójú ẹ̀yìn wò mí rẹ̀ mọ̀ pé mi ìná ẹlòmíì tó ju ẹ lọ kí ló dé tó ń ṣe báyìí fún mi. mo kì í ṣe bẹ́ẹ̀ iṣẹ́ ló sọ ọmọ nù bí o kò má mi mo ti ń ṣiṣẹ́ bí tí mo dẹ̀ ti ń ṣiṣẹ́ yẹn in fact a máa ń busy gan ọ̀gá mi ò dẹ̀ kì í fààyè gba àwa pé ká jáde látijọ́ monday títí di sunday a máa fi ń ṣiṣẹ́ kárakára ni o bàbá dẹ̀ ṣe ṣiṣẹ́ sí lówó ẹ ṣe máa pọ̀ sí kò tẹ́ ṣe rí mi nìyẹn. àwọn ọ̀dà mo ti gbọ́ ẹ má bínú máa mi ojú tó ṣe ẹ kò jẹ́ máa ṣe jẹ́jẹ́ mẹ́. sọ́tẹ̀lì ti ṣẹ́ tí mo ń gbọ́ lẹ́nu ẹ̀ ìyẹn dùn ún mi púpọ̀ kò jẹ́ máa ṣe jẹ́jẹ́ mẹ́. àmọ́ bí mọ̀ọ́mọ́ ò bá tókè òkè àlè tọmọ ọmọ ìyẹn já sí wípé baálé ò bá tọ́ ni àtọ́ àlè. ìwọ fẹ́ mi ládìrẹ́sì kí mi máa wá ẹ wá kí wọ́n mójútó ṣe ẹ̀kọ́ ráyè máa ṣiṣẹ́. Hmm. ìyá Karamọ́tù ẹ lè wá síbẹ̀ yẹn ṣé rọ̀gá mi òyìnbó ni. òyìnbó tó bá ṣe. òyìnbó ni àwọn ìbò àtẹ́bárí ah, òyìnbó ni ó ń kọ́ báyìí ni ṣé wá rí ilé tó gbà fún wa yẹn àwa mẹ́rin là ń gbé bẹ̀ four bedroom flat yàrá kọ̀ọ̀kan èèyàn kọ̀ọ̀kan ni. ọ̀gá mi ò lè kí n fààyè gba anybody wá béèrè wa ìfà àdàbà máa sùn lálẹ́ gan mánéjà iṣẹ́ mi yẹn ó tún máa máa kọlẹ̀kùn mi yàrá báyìí ó máa kọlẹ̀kùn mi yàrá. láti mọ̀ bóyá èèyàn wà pẹ̀lú. iṣẹ́ yẹn pọ̀. màmí owó ńlá náà sọ fún wa torí ẹ̀ ni èèyàn máa wọ orí ṣubí máa wá ẹ ṣáà ti rí mi lémi màá tún wá. mo ti gbọ́ ọkọ mi owó ṣáà máa yọjú sí mi ṣùgbọ́n máa wá jẹ́ kí wọ́n mọ̀ pé báwo ìbò bó ṣe yẹn wọ́n náà nù jẹ́ kó mọ̀ pé òṣèlú mọ́dà mọ́mí kí ló dé ìtì ah, pọ̀ ẹ máa rí mo ti arrange àwọn nǹkan kan màá ní kó kọ́ àwọn furniture tuntun wa kó bá wa fix fan sókè bíbá. Ah, èmi gan tì mí lójú àmọ́ kí ni mo ti fẹ́ ṣe ọ̀rọ̀ kan tí ò tọ́rọ̀ èmi àti yasí kíráfà ilé ìlú kan fi bù mí màmí ẹ má tẹ̀ dáyà myself tó tata bẹ́ẹ̀ ẹ má da yẹn ló yà sílẹ̀ ẹ má da ló ń darí kí ló mọ̀ ṣe é ṣekúṣe ka mọ́tò tọmọ ẹ máa ń gbé wá yẹn ló fi pé mọ́tò ni. ọmọ ìdílé sílé fún un náà ló ṣe é yín síbẹ̀. màmí tí n bá ṣe tán pẹ̀lú yín tí n bá pọ́líṣì yẹn tán ẹ wò fún àtàwọn èèyàn bá rí yín báyìí ẹ wọ́n máa ṣe báyìí ẹ wọ́n máa lá yín wọ́n máa kó yín jẹ ni màmí ẹ̀yẹ èmi náà àtúgbà ah, múra tó gé pé tó bá túṣì pé tán ìyá kàrà bó ṣe ń sọ ìrìnwó ní túṣù túṣù túṣù tí n bá tò ṣe yín tán. màmí ṣe wá mọ̀ nǹkan tó fún mi mo ní surprise kan fún yín tí n bá lọ ń sìn àjọ máa bó sì tẹ̀ máa rí surprise mi. ṣé dídá a ọ̀dọ̀ ọ̀dọ̀ bá rí surprise mi màmí kò kó tó di pé mo àbújọ bọ́tà ìyẹn máa ń wá àwọn kan náà. Ah, <laughs> màmí ẹ máa bọ̀ ẹrọra ẹrọra ẹrọra ẹrọra máa èmi ni mo ní kàràmọ́tù ló ní màmí àwọn òyìnbó tí mo bá ṣiṣẹ́ yẹn náà gbé fún mi o àwọn òyìnbó kí mi nìyẹn àǹtí mi. èmi ti sọ fún yín pé mi ò ní dàbí ìyá kàrà tó kò lọ bí kàrà mọ́tò kan tí ò ní bàbá. Ah! má mi. má mi wo mo ti bẹ̀rẹ̀ rí pé àga mi ni ẹ. Ah! èrò wá èrò ẹ̀jù ẹ wá bá mi yayọ̀ o. wáyà wáyà. ní ah! bá ti lówó. wọ́n ní ọ̀dà àìrí àwọn ọjọ́ jẹ́ bẹ́ẹ̀ o lè jẹ kọ́ mọ́ máa rì. àwọn náà bí mi wá bí àwọn náà bí mi wá bí. báyìí ẹ̀kọ́ ọmọ mi fàì gbọ́dọ̀. sẹ́ni ládùúgbò yìí lọ́rọ̀ ògùn iṣẹ́ kan lówó iṣẹ́ kan lówó màmí o. sọ bẹ́ẹ̀ òyìnbó òyìnbó ni. ó pẹ́ tó ti sọ pé àwọn òyìnbó ló ṣe bá jíṣẹ́ yìí wọ́n ní o lè má gbogbo kọ̀ọ̀dù kíṣìnì mọ́tò ni wọ́n ń gbé fún wa. màmí ṣe rí àwọn òyìnbó yẹn Hmm. kókò jẹ́ pé omi lásán lẹ́kàn pọn lẹ́kàn pọn owó tó pọ̀ gan-an náà máa fún yín tí ò ṣòwò kékeré. ìyá Síkírà ìwọ kẹ o tẹ́ ń ta o honestly dẹ́kun máa golo hmm. tọmọ ẹ̀ ń gbé ká báwo tólúwa ṣe. màmí ṣẹ́ra àwọn ará àdúgbò yẹn myself ni wọ́n owó òyìnbó kò ń ṣeré àmì màmí tí má tún ṣe yín tọ́ bá wà lẹ́yìn rẹ́rìn. yé àwọn kan ṣe báyìí. Chukwu shaka, aya shoemaker. Eh, eh, ge, ge, ge, ge, ge, ge, ge, ge, ge, ge, ge. I dey feel you, I dey feel you, I dey feel you, kara moto moto de nogere ọmọ tí ó dẹ rẹpẹtẹ ọmọ tí ó dẹ kẹrẹ kàrá ọmọ tó ti mọ̀ra tẹ̀lé ń ká yàrá kàrá kàrá kàrá mọ́tò. dey feel you. I dey feel you. I dey feel you. Kàrà ọmọ tí ó dẹ̀ nà gẹ̀rẹ̀. Ọmọ tí ó dẹ̀ rẹpẹtẹ. Ọmọ tí ó dẹ̀ kẹrẹ. Kàrà ọmọ tó ti mọ̀ra. Ẹlẹ́mi ń ká lọ yàrá. Kàrà. Auntie, is she gone? Interior your decorations are very beautiful. Ah, really? we love it. Ah, ẹ̀yin náà ti yàtọ̀ gan. Tí bá rí yín more mo proud of you. Anyway, tí bá lọ, mo máa sọ fún àwọn èèyàn pé tẹ bá rí sis mi. Tẹ she's a chick. And she's the tattoo. Anyway, you are welcome to stay here, but I've got my rules. Okay. Yeah. Ẹ eh, kò sí problem Auntie? Ṣé ní gbogbo nǹkan tí bá fẹ́ kí for you? ní máa ṣe ẹ jí mi lóòrùn tẹ́lẹ̀ pé kí n bá ẹ ṣe nǹkan máa ṣe ni ọ̀ṣẹ́ program. ẹnì ìṣòro kò tí ẹ kì í ṣe ọ̀rọ̀ yíyù kì í ṣe ní òògùn ọwọ́ rẹ̀ wọ̀ ọ̀ṣọ́rí ọkọ mi tí mi ń fẹ́ hmm? sometimes it comes around or let me say most times not sometimes ìgbà mi wọ́n lè wà three days sometimes a week ọ̀ṣọ́rí either three or a week kó tẹ̀jẹ́ pé one day lọ́dún fẹ́ wá nù òun láti disappear because wọn ò gbọ́dọ̀ mọ̀ anybody is caught pẹ̀lú. There's no problem ẹ bá ṣe we yẹn òfin tẹ́ bá ti fi lélẹ̀ wọn ni máa tẹ̀lé ṣọ orí lè dúpẹ́ gan èèyàn bí ti ní ṣọ̀wọ́ òkè dà ọ́ ẹ ṣe gan ẹ ọmọ ọdún ọṣẹ mi. ṣòro tán rí rẹ̀ yẹn your right hand side. on the last row there Okay. that's your row. ṣe gan ọ̀rẹ́ ẹ ṣe gan ọ̀rẹ́ ẹ ṣe gan ọ̀rẹ́ ẹ ṣé ibi lèmi àtọkọ mi ṣe ni ẹ tá a gbé ẹ kúrò nínú ilé olóòórùn ilé olóòórùn òṣì tó ń gbé tẹ́lẹ̀ tí mo á ní kó máa bọ̀ nílé ọlá ó wá délé ọlá tán ó bẹ̀rẹ̀ sí ní jẹ balance diet olórí burúkú ẹ gbogbo gbogbo àwọn làpálàpá ifo kúrú náà tó wà lára ẹ gbogbo ẹ wá clear tán skin ẹ wá yọ ó wá fẹ́ jẹ́ kí n nísinmi ìwọ ló nísinmi olórí burúkú olùṣí ọmọ ọ̀ ní nísinmi o pẹ̀lú òṣì tó dáwọ́lé yìí o wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa gbójú sókè wọ́n máa mọ́bí lójú ta lẹ gbé ẹ̀tọ́ tó tó wá àwọn wo àwọn wo ló bá ṣe yẹn orí ni wọ́n ṣe fẹ́ fẹ́ sáré mi mọ́ mi lọ́wọ́ náà tí ìbá ṣe bẹ́ẹ̀ ni ìwọ ọmọ máa sọ̀rọ̀ o ò ní jẹ́ kí n sọ̀rọ̀ kan wà á máa ṣojú bẹ̀ wà á máa ṣe bí ìgbà tó yẹ pé ìyá náà já ẹ ìyá ah. àwọn fámìlì ẹ. ẹ ẹ wo ẹ ìwọ tí ìṣẹ́ ti bá yín mulẹ̀ ńlẹ̀ yín tí ìbá ṣe bẹ́ẹ̀ ni ò ní máa ṣoṣo ní délé ọlá kó máa kó máa ruga lé mi lórí ó wá ó fẹ́ máa ruga lé mi lórí ayé ni màá bàjẹ́ ni ah, ah, ah. olùsí ọmọ ọlọ́run burúkú lọ́mọ yìí náà this thing is stupid má máa sọ̀rọ̀ a máa díjú má gbárí a máa kùn wá kùn wá kùn lẹ́yìn lórí gbogbo yín gbogbo yín ayé máa kùn lẹ́yìn lórí ni olùsí á máa kùn bí oyin ó tó àwèrè ni. ó ti tó náà ó ti tó why you like this ọmọ yìí dídé dídé kókó mi dídé kókó mi kíkà yìí ṣe kíni kíkà yìí ṣe kíni kí ló dé tí mo máa bọ́ mo sọ̀rọ̀ tó máa kàn máa sọ pé kó dìde kó máa lọ kó máa gbọ́ nǹkan tí mò ń sọ what nonsense is that ah yeah nonsense wo nìyẹn mi lè bọ́ mo sọ̀rọ̀ mọ́ o dẹ̀ lójú mi tí mo jókòó oníkọ́mọ dìde kó kúrò wájú mi kí ni gbogbo nonsense So ṣo fẹ́ máa gbọ́ ọmọ ilé mi lórí ni. káwọn lè ṣe ń sọ pé mò ń sọ nonsense. mi mi understand irú kan tó ṣe yẹn náà ah right tó nínú ilé ìlèmí náà ni so why tó bá sọ fún ọmọ yìí kó dìde right now. wait ṣó ń gbọ́ first me like her ariwo o dẹ̀ mọ̀ yẹn lẹ́nu àwọn language tó ń lò yẹn it's not kò yẹ kó máa kó máa jáde lẹ́nu ẹ̀ náà. gutter language ni because this girl that is the only language ọmọ yẹn understand because she's a gutter girl she's a gutter girl that's the only language to understand gutter language dẹ̀ mama so sí to máa fi gbọ́ yeah. let me talk now Me ni kó má báwí o lè báwí but not pé kó máa kó kúnlẹ̀ kó máa ṣe bí bí ẹrú i don't like it wọ́n á treat ẹ bí ẹrú now bá sọ̀rọ̀ but don't use irú àwọn alágbèrè tó ń lò fún yẹn bíi pé ẹgbẹ́ pé kò lè kì it's good for nothing. ọmọ ilé yóò gbójú bọ̀rọ̀ mo láti pariwo kó lè gbọ́kàn tí mo sọ mo dẹ̀ láti pariwo lé lórí kó lè understand kí yé lè ṣí eléyìí ò gbọ́ kankan náà she's so daft and stupid. tí bá ti ń bọ́ ọmọ ìsọ̀rọ̀ tí bá ti máa sọ̀rọ̀ wàá máa wàá máa gbèjà ẹ̀ ò ní jẹ́ kí n máa sọ̀rọ̀ báwo lọ́mọ ìfẹ́ nínú effect fún mi báwo lọ́mọ ìfẹ́ nínú effect fún mi. Eh, ẹ báwo lọ́mọ ìfẹ́ nínú effect tí bá ti ń bá sọ̀rọ̀ ò ní jẹ́ kí n bá sọ̀rọ̀. kí ló ń sọ lẹ́nu kí ló ń ṣẹlẹ̀ nínú ọmọ tó ń bá sọ̀rọ̀ ẹ ọmọ tó ń bá sọ̀rọ̀ ẹ severally máa ń sọ fún ẹnu lè máa wọ́ọ̀tì ojú máa bá ọmọ ẹ sọ̀rọ̀ ó níbi tí wọn náà ti bèrè ìgbésí ayé ẹ kíkẹ́ bóyá o kàn déédéé jábọ̀ látọ̀run pẹ̀lú owó awọ́ kèrè bẹ́ẹ̀ náà ni àbí ọmọ yìí náà ò mọ bí tó máa dé lọ́la tó ń bá sọ̀rọ̀ báyìí ó lè jọ ọmọ ológo tó máa help àwa gan fúnra ogo ogo òṣìwò leléyìí ni eléyìí tó dá yìí lólógo ẹ jọ torí Ọlọ́run má tẹ̀ bá mi sọ ó ah, ah, kú ẹ ń build mi ẹ ń build mi ẹ ń build mi ẹ ń build mi débi tí mo dé yìí ó ṣe lọ sínú newspaper kó lọ máa sọ fún wọn pé ilẹ̀ build mi kó tó di pé owó dé sọ fún ọ̀nà ó ṣe sọ story fáwọn èèyàn ògo òṣìwò ni olóòtú ẹnìjẹ olóòníjẹ olóòníjẹ olóòníjẹ eléyìí ló máa ràn mí lọ́wọ́. kò sí kan tó fẹ́ di ọmọ fẹ́yìntì wàjẹ́ láti ilẹ̀ èdè wa ni ó máa di kíní kan lọ́jọ́ kan. you don't let me so you don't let me do anything tí bá fẹ́ jáde òun jẹ́ kí n jáde tí bá fẹ́ ṣe ní òun jẹ́ kí n ṣe kí ni problem ẹ gangan náà. ṣé mo stop ẹ from going out ni ṣebí ìjáde náà ló ló ti mú lọ́kùnkúndùn sí gbogbo láìfẹ́ ìjáde náà ni you leave me at home you go àbí. ìdí ẹrẹ ìgbẹ́ yìí ni màá jókòó tì ẹrẹ ìgbẹ́ tó ń ṣe yìí lábẹ́ ọmọ ẹsẹ̀ rẹ̀ lábẹ́ ọmọ orí máa ṣe oh I don't I don't have time for all this. anyway I don't have time for all this. èmi ń jáde lọ. mo jáde. bẹ́ẹ̀. kí ló ní tó wá sọ fún mi ṣé mo ní kó má jáde ṣùgbọ́n náà ló ti jáde àbí mo sọ ẹ láṣọ mú pé kó má jáde dédé sọ fún pé òun jáde sókè ní kí n ṣe kí n gbàgbọ́ àtórin òun jáde òun jáde kí ló kàn pẹ̀lú gangan gangan gangan. nǹkan ló máa jà ọmọ tó dẹ̀nà gẹ̀rẹ̀ rẹpẹtẹ ọmọ tó dẹ̀ kẹrẹ kàrà ọmọ tó ti mọ̀ra ẹlẹ́mi ń ká lọ yàrá kàrà kàrà. àjẹbá ò ní. ọ oh, ẹ ká sọ. pẹ̀lẹ́ o. Ah ẹ sọ <coughs> mo wà surprised ni. mọ́tò oh. ah. ah, yín kọ́. ó ó wà oh, tẹ̀lé. mo ẹ sọ pé ẹ máa wà ní. sure How báwo ni ẹ yẹmi cousin tí mo sọ fún yín gbà yín pé mo máa ń scott lọ́dọ̀ rẹ̀. Oh. ó ti fẹ́ máa lọ ó wá sí third street eh, ọlọ́run street ẹ̀ eh, eh, wọ́n lọ ṣe wá síbẹ̀. no no no kò ní ìjáàjọ owó rí náà. no no no ti fẹ́ máa lọ ti pẹ́ gan wọn tẹ̀ ti ń pè gan ti pẹ́ ti pẹ́ kọ́ ẹ̀yẹ máa lọ sílé máa rí ẹ létà ṣó ti gbọ́n létà. ẹ wò ẹ máa tèkẹ́ easy pẹ̀lú wọn ni o ìkọ̀kan náà ni gbogbo àwọn obìnrin kò sí yàtọ̀ no different at all èyí take tèkẹ́ easy wọ́n máa sọ̀rọ̀ ṣèbóbìnrin ni wọ́ òun kàn níwà tí ó ta ni wáyé tí wọ́n ṣe máa bí yé bẹ́ẹ̀. ẹ lè fi lórí àwọn ìmọ̀kò background tèmi ti wá ń yàtọ̀ gidi gan. Ah, irú background ò ló sọ ibi tó ń gan ti wá ní background ẹ̀ ó fẹ́ le ju títí ẹ lọ ó ṣe jẹ́ pé àwọn tí ó bá jẹ́ pé wọ́n ti ní eh, ìbẹ̀rẹ̀ tí ò dánmọ́rán tó bá ráwọn èèyàn tó wà nínú shoes wọn wọ́n máa victimize wọn wọ́n ti bí táwọn náà ti bẹ̀rẹ̀ ni. Eh, and also eh, the fact pé àwọn ọmọ wa wà ní ìlú doesn't mean pé wọn ò need help now To bá dẹ̀ ti ran ọmọ làkejì lọ́wọ́ bó ṣe máa ran ọmọ títí ẹ̀ náà lọ́wọ́ nìyẹn níbi tó bá wà. owó ìjọba láìláì bọ èyí ò kí máa tún ti ọmọ ọ̀dọ́ yìí rẹ̀ mi ò lè máa treat èèyàn mi ò lè máa treat èèyàn rárá náà but ìyẹn kọ́ ló matter tí màá sì mọ ọkọ tó wù pé ìyàwó mi wà bad sóun kó lọ ṣe nǹkan tó yẹ kó ṣe sí i mi ṣe rò nìyẹn o. ẹ wo ẹ má fi ìyẹn máa stress ara yín ṣe ti gbọ́ ẹ máa take it easy náà ni ẹ wo ẹ jẹ́ kí lọ́ba yín get drink cold drink wa. ṣùgbọ́n mm. ẹ lè lọ fún wọn. àwa ń mi ní lè ní máa jókòó in ten minutes calls the fence lè wọlé a máa sọ̀rọ̀ party máa sọ̀rọ̀ ibi tó fẹ́ lọ fẹ́ travel ìranù kan máa so materialistic woman tó lé ọ̀rọ̀ ah. àpéjọ wálé ọ̀run jáde ọ̀hún ṣe lànà ọmọ nìyẹn. ní bọ́m̀bà yìí. kí ló dé o ṣílere ni àbáyọ̀lẹ̀ bàjẹ́ ní olórí burúkú ni wọ́n gẹ̀ ìṣá kí ló bá gbogbo ẹ̀ bọ̀dẹ̀ bọ̀dẹ̀ onígbàmọ̀ sí pàfún bíbà ó dẹ̀ wá lọ́wọ́ ní ṣọ́ọ̀tì kí ló fọ́rí burúkú kí ló ṣẹlẹ̀ gan. ẹni ìtọ́lọ́gbẹ̀ẹ́ tèmi kí wá rí i sọ pé iná lè bàjẹ́ ti ń jẹ́ kò lè dẹ́kun ṣe ìwà yẹn for security purpose ó yẹ ká ṣe ó necessary gan. kò lè dá fún ọ gbọ́dọ̀ kò lè dá fún yàlájà pọrí pọrí pọrí pọrí pọrí pọrí gbogbo yàlájà ẹ dúró kí lè gbé sínú ilé yín náà kí lè gbé sí àwọn wọ́rọ̀kọ̀ tẹ gbé sínú ilé yín kí lè gbé síbẹ̀ tọ́fẹ́ jí jẹ́ sọ́kọ́ fún ẹ sórí ní àbẹ́tẹ̀ àwọn àbẹ́tẹ̀ kan wọn kì í tilẹ̀kùn wọn kì í ṣe anything ọlọ́run ń ṣọ wọn bẹ̀ lọ́ọ́ máa wà tó fẹ́ gbọ́ lẹ́kì VGC o ti máa bàdánà ẹ̀ là dẹ́bù ẹ̀ bọ́ ìwà amẹ́ríkà wọn kì í tilẹ̀kùn lé wọn wọn máa fi ilẹ̀ bẹ́ẹ̀ ni wọn máa ṣe padlock oṣù. ó ṣe é tí wọn bẹ́ẹ̀ ní gbèjẹ nínú olóṣì ló ń gbé lẹ́yìn rẹ̀ olórí burúkú ẹ̀ tó wàá di ṣùkú olórí burúkú ẹ̀ bẹ́ẹ̀ ló wá bọ́ nílé ẹ̀ tó bá mi sọ̀rọ̀ gé. mo sọ pé tí n bá gún gbogbo òdì ẹ̀tọ́ tó ń ṣe mẹ́sìs ní tiẹ̀ ṣọmọ kó o ti rí for three days mo bọ̀ kí ẹ kọ́kọ́ bí ẹ ti ẹ kọ́kọ́ coin lọ tó padà lọ dúró mo ń bọ̀ kẹ́ mo ń bọ̀ dúró síbẹ̀. 不。 tajọ ń jí sí no problem. pọ̀ tì ókè ló pọ̀ mi ti ẹ ṣe sà ẹ ṣe sà ẹ sà ókè sà lórí gbogbo àrẹ rárá kàlá yìí báyìí tó má bí ẹ̀rí mo tẹ̀lé bá mo yẹn sọ̀rọ̀ yẹn máa dùn ni máa pa yí ẹ̀ jẹ ni tó má bí ẹ̀rí tó bí gùdù lọ fà dà ẹ̀ tó wá bí gbàmọ́ dà ẹ̀ dà ẹ̀ tó wá be great great great great I want àwọn lẹ́tìlẹ́yìn ẹ lọ tún lọ so géètì yẹn àti wọ́ọ́dà àti wọ́ àti wèrè yẹn kò tí ẹ̀ lè wálé mọ́ ná kò ti ba the ẹ̀jẹ̀ kò wálé lórí máa ṣu lórí máa the kò sí lọ kò tẹ̀lé kò tẹ̀lé kò yé mi gan mọ́ gan ẹ fọwọ́ mi kàn kàn. gangan gangan gan I dey feel you. ẹ rántí ẹ rántí mi ni sá. má bínú mi ò rántí i'm sorry. ah lọ́dọ̀ sista nífẹ̀ẹ́ mi. oh nífẹ̀ẹ́ mi ah ah. cousin sista nífẹ̀ẹ́ mi. oh <laughs> yes sir. má bínú jàre yes sir mo bínú. ìṣòro pé ń jọ ẹ. ìgbà kan rírà in person ni. bẹ́ẹ̀ ni sá. pẹ̀lẹ́. yes báwo ni láì. fine thank you. ṣe school wa bó ń ṣiṣẹ́. school ni sir. oh that's nice that's nice ah ah o ah. tiẹ̀ dá bẹ́ẹ̀ bọ̀ tẹ̀ eh, ṣé o ń cope ṣá. ah mo ń try. Ah, àwọn parents ẹ̀ ń support ẹ̀ dáadáa bí. Ah, not at all èmi náà ni mo ṣe gbogbo ẹ̀ fúnra mi. ìwọ nìkan. bẹ́ẹ̀ ni sir. ó ga o anyway ó tiẹ̀ dá àtàmúra náà so bí a kì í bí a kì í gba account náà màá rán nífẹ̀ẹ́ mi sí ẹ. ẹ ṣe bẹ́ẹ̀ ah thank you very much. all right okay my dear bye pẹ̀lẹ́ o. ọmọ tí ó dẹ rẹpẹtẹ ọmọ tí ó dẹ kẹrẹ kàrà ọmọ tó ti. Ah, ẹ káfọ uncle Larry. Ah, àwọn yìí rèé èyí mẹ́nu kú èyí fojú owó onípàtí àrùn <laughs> <laughs> jọjẹ tuntun yéé orí yé ètè mi bá mi. ó ṣí eré ni ó yá wèrè ni kí ni gbogbo rọ́bìṣì. kí ló dé ṣé lórí pé mo kàn án access ọmọ yìí mò ń wo bó ṣe bọ́lọ̀ ń ṣe kẹ́ dáadáa. kó sì dànù ṣé kan tí mo ní kó wá ṣe ń bí ni tí wọn náà yìí rà nínú ìjà kẹkẹ ní rọ́bìṣì. àǹtí ẹ kúlẹ̀. báwo ni. àǹtí ẹ̀jọ̀ ẹ má bínú sí mi ṣé nítorí mo wálé látàn ó yẹ kí n understand. mo understand. máa wọrí tiẹ̀ ìyá bóun sọ̀rọ̀ kò lè bínú wọlé. wàhálà ìka bá pààrọ̀ kàbá ìjàlè ọwọ́ yìí kárí. o lè dákun. àti ìwọ náà ìwọ lè gbọ́. àbúrò yìí burúkú ni ẹ ṣé kò tí mo ní kó wá ṣe mí bàyẹn ni ó já wèrè ni. ẹ jọ èyí tí mò ń ṣe yìí kọ́ kò ń ṣe ara ṣẹ́. ṣé ọkọ ọmọ yìí ti ní iṣu pẹ̀lú mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní iṣu kan tó wà lórí fẹ́ dáná dáwọn nǹkan àbí ojú ẹbí kókó ń ṣe kàn yín tó ti gbọ́. fi iye lè jàre ṣé oúnjẹ ti rẹ́dì. lè bùkù rẹ olùláìfẹ́ oúnjẹ wọn fẹ́ oúnjẹ ṣépè fún ẹni ṣé oúnjẹ ni mo ní kó wá jẹ ń bì báyìí. jọ kí ni wọn ṣe méjèèjì tí wàá ṣe nílé oúnjẹ ni oúnjẹ orí tébù ìkejì orí ó dẹ̀ mọ̀ pé mo láti kọ́kọ́ ṣe eléyìí torí pé òkun ńlá ní gbé síta. o ṣúná mi jẹ́kí mi lọ bẹ́ẹ̀ tí jẹ yẹn jẹun kò tó má bí ẹ má ṣọwọ́ dẹ. wà á jà kọ́ léyìí. ó sì lọ wèrè. jà kọ́ léyìí ní fẹ́ṣà. jà. ọ̀rọ̀ mi kí sáré lọ mọ ilé yá nítorí òun náà kí n nà báyìí bàbá yẹn onímọ̀ bá lọ ń fọ ilé yá. orí ẹ̀ka wọlé nígbà wà ní ẹ̀ka lẹ́nu àkókò orí bẹ́ẹ̀ kọ́ sí kúrò lé lọ àti kúrò. jẹ́ ìbí bẹ́ẹ̀ ṣe rú. ọlọ́yin kúkú ìwọ lọ ṣá ó lè má ṣòfò ilé ìjọ máa kọ́. kò rí bẹ́ẹ̀ jẹ́ explain mo rí wọn lórí ni èdè sọ fún mi tẹ́lẹ̀ kí n má kí wọn. jésù padà ní jẹ́ kò rí bẹ́ẹ̀ mo kò rí wọn lórí ọ̀kadà ni mo kò rí wọn lórí ẹ̀jẹ̀ explain ẹ̀jà ìjọba mi ò fi ti fẹ́ lọ wá àìbọ̀ àìbọ̀ tí. àbúrò ẹ ló dé wàá fẹjọ́ ẹ sùn oníṣàdédé ló léwu kó lé pé kó má bẹ́ẹ̀ gbé mọ́ kí ló dé. ṣé bí mo lé mi ni àbí mo lábúrò kan tẹ bí síbi kan tẹ sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. irọ́ mi ò bímọ lé ẹ báwo ẹ tẹjọ ń gbé ọmọ ọmọ àdúgbò wa níbi tó ń gbé lọ́dọ̀ ẹ. ẹ wò má mi yẹmí àbí kí ló ń jẹ. ṣé olórí burúkú ọmọ máa ń ṣàǹfààní táyé ẹ ti bàjẹ́ tẹ́ pé kò ní ní bá ti ṣe kò ní rọ́nà gbégbà yẹn ah. yẹmí lẹ̀ ń sọ ah. màámi tẹ bá mọ nǹkan tó mọ yẹn ẹ mọ pé ìgbà tí mo wá sọ́dọ̀ yín last time yẹn mo sọ fún yín pé àwọn òyìnbó tí mò ń ṣiṣẹ́ fún wọn ò fẹ́ rí àlejò. ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀. ọmọ yìí dẹ̀ sọ fún mi pé ó pè mí lórí fún pé òun ní problem kí n jọ òun kàn fẹ́ wá sunrun one night ní ọ̀dọ̀ mi. màámi mo dẹ̀ ní kó wá sunrun alẹ́ ọjọ́ kan orin alẹ́ ọjọ́ kan ìwà láìta láìsí mọ́bi la wà sílé àwọn màmá mi mi ìsùn sílẹ̀ fi mọ́. òkè mo wá mú ẹ wọlé tó mo dé sọ pé pé ìdájí ni màá ti jí lọ síbi iṣẹ́ o tí mẹ́tẹ̀ ti wẹ̀ tán tí mo lọ bí iṣẹ́ kí wọ́n náà tètè jí kó lọ síbi iṣẹ́. ẹ ní believe màmí ọ̀gá mi bá pè mí láti ibi iṣẹ́ pé ah, àwọn èèyàn nínú yàrá ọ̀dọ̀ mi. Eh, kò lọ. màmí kò lọ o mo ń láti sọ fọ́gá mi pé bóyá ó lè ní ó wájà lè ní ṣó fẹ́ kó bá mi ni àbó ó fẹ́ da ìrùpẹ̀ sínú gàrí fún mi ni. ṣé wọn ṣe àpẹ fàlejò. màmí ó pé ló pé àwọn bígbìgò òyìnbó ṣe mọ̀ pé àwọn ìwé yẹn tẹ́ bá ń bá wọn ṣiṣẹ́ tẹ́ bá gbọ́ òyìnbó ó ti tán àwọn òyìnbó ńláńlá tí mo sọ fún wọn báyìí dẹ́gbà wọn gan àwọn gírámà yẹn dẹ́gbà wọn rí rí nínú dictionary òun ni mò ń sọ fún àwọn òyìnbó yẹn òun náà ṣe gbà mí padà. ṣé wọn ṣáà dẹ dúró. wá mi wọn dá mi dúró òyìnbó òyìnbó tí mo sọ náà ni òyìnbó yẹn ni. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wo ọmọ yẹn èmi gan ti bá rí ń bí màá lé tefetefe. màá mi màá dẹ̀ kìlọ̀ fún pé mi gbọ́dọ̀ rí lọ́dọ̀ ẹ mọ́. ẹ lé ní o mami ó bẹ́ta o ó bẹ́ta o kó máa lọ kó tiẹ̀ bá yàn òun bad luck ni ìgbà tí mo mami ìgbà tó sùn lọ́dọ̀ mi mi ì sùn mọ́jú mò ń ṣọ́ window báyìí mò ń ṣọ́ everywhere ni torí káwọn ọ̀gá mi máa mọ̀ kó sùn síbẹ̀. ó wá rí i pé ó lọ tán òun gba ilé kan. ẹ̀lẹ́ o ẹ ká sọ o ok ok ok ẹ̀mí náà ni mò ń sọ̀rọ̀ ẹ ká sọ ok eh, báwo lẹ yẹ fẹ́ package yẹn sí ṣé a whole week ni àbí weekend thing. àwọn lọ́jà wọn ni. ok weekend thing ok eh, ẹ mọ̀ kọ́ tẹ́ máa ṣe fún mi yẹn jù ẹ má bínú mo wà níbì kan tí mo really sọ̀rọ̀ much but máa máa máa forward gbogbo details yín bẹ́ẹ̀ ṣe máa sanwó account ẹ máa sanwó sí everything yẹ ṣe máa san máa ẹ ó máa tẹ̀lé pẹ̀lú pictures definitely okay okay all right darling ẹ ṣeun ẹ ṣeun okay okay no problem okay yeah ma ẹ máa expect in few minutes ma send ẹ okay bye. <laughs> àwọn ọlọ́jà yín kọ́ yìí. màámi ara nǹkan tí mo ṣe ń sọ fún yín sí nìyẹn ẹ eh? ara nǹkan tí mo sọ fún yín sí ẹ nísìnyí nìyẹn. ó ní ọlọ́sẹ̀ gan-an ó ní kíní kan. Hmm. màámi ṣe dé àwọn ọlọ́sẹ̀ yẹn òun ló máa ń fẹ́ ṣòwò tó pọ̀ gan. ṣé lọ́sẹ̀ kan ló wà fẹ́ ṣe. eléyìí kò tí ẹ ṣọ during the weekend weekend ni package yẹn bọ́ sí ti máa láti lọ deliver fún wọn but still náà owó tó pọ̀. àmọ́ ṣá o kó máa tọ́jú àwọ àwọn òyìnbó yẹn àwọn òyìnbó fẹ́ràn o tó bá ṣòdodo pẹ̀lú wọn wàhálà wọn á dẹrú ẹ̀. màmá ẹ̀ bá lè ń sọ̀rọ̀ báyìí sẹ́yìn ṣiṣẹ́ fún yìnbó rí nígbà tẹ kẹ tó bí kàrà ni. wọ́n máa ń sọ ni. <laughs> wọ́n máa ń sọ lẹ́gbọ́n anyway no problem ẹ wo màmí Mm, ọkọ mi hmm? ilé yìí tó sọ. o tó yà yà yà o tó mà ní màmí àwọn furnitures yẹn àti fan yẹn ẹ má wọrí màmí ṣe mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ṣe tá a bá ń bẹ́yìn bó ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn a máa ní procedure ta ṣe fẹ́ náwó wa mo ti ń dáwó yẹn jọ wọn kàn máa kó gbogbo ẹ̀ wá lẹ́ẹ̀kan náà wọn kàn kó sínú lẹ́gbìn wọn á fix fan wọn ìjọ kan ni máa fi ṣe gbogbo ẹ̀ ó kù díẹ̀ má wọrí ṣe ti gbọ́ màmí ẹ ti gbọ́ màmí. ló wàá fẹ́ jẹ oúnjẹ. màmí oúnjẹ mami mi le jẹun nínú àwọn àdúgbò yìí mọ́ láéláé láwọn omi kan gan kan kan oúnjẹ òyìnbó la máa ń jẹ ẹ́ sí irú ìsìn tí máa ń lọ ọ̀sìn máa lọ ra pizza èyí ló máa ń. Hmm. pizza yẹn tún yàtọ̀ sí pizza tó fi lọ lóyún. Ah, irọ́ màámi ò kò ṣe kò kí ń ṣe pizza tó fi lọ sí ìlú òyìnbó àwọn òyìnbó ló ń jẹ́ ló ń jẹ́ yẹn màámi jẹ́ kí n máa lọ ṣẹ́gbọ́n jẹ́ kí n máa lọ màá tún padà wá wò yẹn ṣẹ́ ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ Ganga, I dey feel you. I dey feel you. I dey feel you. Kara ọmọ tó dẹ̀ nà gẹ̀rẹ̀. Ọmọ tó dẹ̀ rẹpẹtẹ. Ọmọ tó dẹ̀ kẹrẹ. Kara ọmọ ti mọ̀ra. Tẹ̀lé mi ká lọ yàrá. Kara, kara, èmi náà mètì ń gan. ok ẹ fẹ́ wá lọ́la ok ṣé kí n bá yín ṣe breakfast sílẹ̀ ok dà mo mètì ń gan bí bọ́ọ̀rìn sí mímí nìkan ni mo wà ń bí ẹ̀mí rẹ̀ yín láti jọ ok dà no problem mo ti gbọ́ alright dà love you bye. <gasps> mo gbé ṣó ń ṣi èrè ní sórí ẹyí ni. kí gbogbo èèyàn fẹ́ fún mi ní àtàtà kiri. àwa náà ni. bí ọkọ ti máa ń sọ wọn kó máa gbà èèyàn wọlé bí kíchìn yẹn wọ́n ti máa gbà wọ́n lè gba normal place wò ṣó o rí pé bí ọ̀wá bí yìí. pàpí ìyálàyà bàbá ẹ ló wọlé. òòrọ̀ náà bí ìbàyẹn tó lọ ń gba kíchìn wọlé kí ni fa gbogbo rọ́bìṣì yẹn náà. wà táyà tí bàbá wa fẹ́ ká ibi tí wọ́n gbà escape route mi kọ́ nìyẹn so tí bá gbàbẹ̀ wọlé ti gba wájú wọlé ti gbẹ̀gbẹ́ wọlé ti gba anywhere gbogbo ọ̀nà ló gbà mí lórí ọṣẹ àmọ́. lòṣì ah! ọmọ mi gidi gbà ó pé tán ni. o rí bàbá ẹ tẹ́lẹ̀. mi rí ẹ lọ́hùn bàtọ́ lọ kóṣì lọ gba kíchìn wọlé ni mi ṣe rí ẹ. finance boy yálàyà ókè kí ló wá pọ̀. ṣé mi pọ̀ létí ẹ. Ah, ó ṣì lọ. àgbà yìí. Ah, wù ẹ aí lásán ẹ. ọwọ́ Ah, kò sí kò sí dànù. Ah, ọmọ mi tó lépa kí ló fẹ́ jẹ náà kí ló fẹ́ mu fẹ́ spoil ẹ lẹ́nu everything jẹ́ kí n lọ sóúnjẹ fún ẹ. bí gbogbo oúnjẹ wìrì lè jọ sórí wa ti ń wá abílẹ̀ ni ó di bíi twelve ọ̀la twelve ọ̀la kí n tó o ṣinú four am ó ti disappear kí ló ń wọ́ọ̀rì ẹ̀ lọ ń sàn. ta ni mò ń lé ta ló ń lé mi. èmi ni mò ń lé ẹ dáadé ń bọ̀. sori sotí ẹ rí ibi tọrọ dé ìwà àti bàbá ẹ̀yìn ọ̀rọ̀ yìí fẹ́ sùn lórí àgbà máa wá nǹkan ṣe sí inú kò mú wà bá àbí kò fọwọ́ mímí. yéè mo gbé o tí má sùn tí bá jí gangan lálàgàn màá tún jí mi lè mú ẹ láéláé dáadé ni màá mú. ah dádì ni màá mú o ọmọ nǹkan tí wọ́n ti ṣe ń láìpẹ́ mi ṣá ọmọ nǹkan tó máa ń ṣe fún mi. bọ̀ bí gbàgbé nǹkan tèmi náà ń ṣe tí dádì ò lè ṣe wà náà kí ló ṣe ẹ. ọ oh, tọ ni but má jẹ́ parọ́ fún ẹ dádì ni màá mú màá wá gbowó lọ́wọ́ dádì màá tún lọ ra cháchá cháchá finance boy tó tún le jù ẹ lọ tó nà tó gidigba tó fúnra ìbọn ọmọ kó gbà bí wọ́n máa ń ṣe fifteen hours òun lè ṣe bí twenty four hours straight up. Ah, ìyá èèyàn ẹ wọ ọ̀rọ̀ tó máa ṣẹlẹ̀ sí sórí wọlé lọ sí kò mm. pọ̀ ògbélé kò sí omi sórí kò mm. wẹ̀ wàá ṣáwà mm. màá wá bá ẹ màá ṣàkọtì wo màá la ẹ màá mú ẹ màá jẹ màá. gbàgìrì nìṣó nìṣó gẹ́gẹ́dẹ́ gbẹ̀ngẹ̀ dìdìdìdìdì ọ̀nà jẹ́ nìṣó nìṣó. lọ́mọ gbogbo wèrè yìí gbogbo wẹ̀ gbogbo mi sára bàbá ẹ̀ bọ̀ orí kò tún ṣìnà. Ah, ṣakọ ti ya ẹ parí ṣakọ ti ya. make this bro big na. hello sir mr kansin. ta ló sọ̀rọ̀ ẹ. ẹ sà you don't need to know who dey talk well nídàá tí mẹ́rin tó ń sọ̀rọ̀ rárá. mo lọ sí nọ́mbà mi. ṣẹ́rí nọ́mbà twenty Kapo Street tẹ máa ń wá ẹ̀. tẹ máa ń yọ wá ẹ̀ for that place me àbí babi. babin ni mi everybody know me well well say na babin job i dey do. ṣé wàá rí ọmọ tẹ máa ń ṣọ́ bẹ́ẹ̀ àwọn tẹ máa ń wá wá nọmba twenty yẹn àgbákì lọ́wọ́ yẹn. látara mi nípa ọmọkọ tí mo ń sọ ẹ má wulẹ̀ bí kẹ́ ń tó sọ. àwọn ẹ̀yà àwẹ̀ ju màálù lọ o Lion Messi ni ó. kí ló. kódà síbọ̀ ìbẹ́lẹ̀gbẹ́ ẹ̀ ni. ọmọ yẹn ọkùnrin tó máa ń wá wálé wọn tó one thousand. ẹ̀yin bóyá ìgbọ́n lẹ́ máa nọmba ten thousand nù. ṣé kí wọn àtẹnìkan jọ ń gbé wọn àti gẹ́ẹ̀ kan jọ ń gbé gẹ́ẹ̀ tó jọ ń gbé pẹ̀lú ẹ̀ mọ̀ pé gẹ́yìn fẹ́ close mọ́ ẹ pé gẹ́yìn kẹ tẹ̀nu wọ́n á jẹ́wọ́ nǹkan tó ń ṣe láàyàn àmì èjì. àyè sọ fún ṣe sẹ́yìn. ọlọ́run yẹmí yẹn ṣàmù tẹ bá ti múra ló máa jẹ́wọ́ ṣé rí. nǹkan tó wá ṣe tó wá fọ́ọ̀nì ni pé tẹ́yìn tẹ bá ti wà lára àná. ló máa ránṣẹ́ the girl is good the girl is good the girl is that tẹ bá ti lọ. Ah! ọmọ yìí wọ́n mẹ́ńbọ̀dì lórúkọ ẹ̀ ọmọ ládùúgbò ó yá wèrè ju. kùrà lọ màálù tiẹ̀ ó lè wò fẹ́ẹ̀sì. ọlọ́pì ìṣeré sẹ́ẹ̀ ó máa ń ràn àwọn èèyàn gan ládùúgbò. Ah! wo ẹ ẹ ṣàmúyẹmí tẹ́ bá ti múyẹmí ẹ lè rí mú o ọlọ́run ẹ má wọrí ẹ má wọrí ẹ kọ àbúrò ẹ kẹ mú ẹ bá ti fún yẹn lọ́rùn kẹ yín lọ́rùn á jẹ́wọ́ ok. Ayeli who is this why would she get number mi. Yẹmi. sá. o oh, mo pè é síbi lẹ́yìn tó mo fẹ́ bí àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ̀ nǹkan fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀ yìí má purọ́ fún already, because kéèsì already ibi tí ọ̀rọ̀ yẹn ti dé sí ètò ọlọ́pàá tó jẹ́ pé tó bá purọ́ fún mi ìwọ ọgàn ò lè forí kò. ẹ jọ sá. tó jẹ́ pé rẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ àtiwọ́ àti cousin a àbọ̀ rẹ̀ tó ń pè ń kára àbí nífẹ̀ẹ́ mi tẹ́ kí mm-hmm. máa tiẹ̀ méjì mọ́lẹ̀ tó bá purọ́ kankan fún mi bíi. ẹ jọ sá ẹ so mo fẹ́ bìrì àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ̀ máa purọ́ fún mi rárá. báwo ló ṣe jẹ́ sí kára àbí nífẹ̀ẹ́ mi. Eh, cousins ẹ wá sá. mo ní kó má purọ́ fún mi. Ah, eh, ẹ má bínú sá actually ṣe rí àdúgbò tí à ń gbé tẹ́lẹ̀ area sister náà kàn jẹ́ sí mi wọ́n máa help me family rárá. ok irú business wo ló ń ṣe. Eh, mo mọ̀ wọ́n pé wọ́n máa ń ṣe business máa jẹ́wọ́ sá máa jẹ́wọ́ máa sọ ọ̀tọ̀ fún yín mi ò mọ business kan pàtó tó ń ṣe bọ́ mo mọ̀ pé ọkùnrin oríṣiríṣi ni mo máa ń rí pẹ̀lú wọn bọ́ um, mo mọ particular guy kan ní àdúgbò wa ẹ̀ tí mo lè fún yín nọ́mbà um, ìjà ọmọ Iran lórúkọ ẹ̀. ìjà ọmọ Iran. hello ẹ jọ ṣe káà nìyẹn. Ah, ẹ jọ mo get nọ́mbà yẹn lọ́wọ́ ìjà Iran. Ah, ìjà ọmọ ìjà ìjà mo ṣe fẹ́ anyway um, mo ṣẹ̀dí láti Amẹ́ríkà ni so mo wá wá nǹkan tó máa keep company mi. oh really um, okay bọ́ọ̀lù ẹ̀yìn fẹ́ sà. ṣé weekend thing ni just nǹkan wá just one day and keep the balance. weekend wa okay weekend wa okay ẹ jọ ṣó send àwọn pictures ẹ kí n lè wò ẹ dáadáa. ẹ ẹ ẹ jọ sà um, kí ni orúkọ yín sà. gbàdá mọ́ sí mi. ok ok ẹ ṣe whatsapp number yín lélẹ̀. ẹ whatsapp number mi. ok màá send àwọn pictures ẹ fún mi. ok bye. hello. hello Nifemi. mi. my daddy. báwo ni. i'm fine. ń anyway what kàn you kí n sọ fún ẹ pé weekend yìí. ah kí ló dé ọmọ mi sí gan. ẹ àwọn kinní kan ló ṣẹlẹ̀ lọ́sẹ̀ náà rẹ̀ èmi náà èmi náà Okay, take care now. Bye. Madam, how are you? See the kids. If you take the motor, go now. Now when you go come bring and come. madam you know say if i reach workshop i go allow the motor cool down before i go service this ma. Eh, no problem i dey house carry am go anytime i dey. Okay. Eh, ma please eh, i hope the papers complete because all these police they get wahala they wahala too much make dem no go stop me and they missing a new motor hope everything co complete with custom paper. everything there inside i no touch anything e inside. okay no problem eh, ma sorry um, you get anything you want, come out sharp sharp make i remove am for you because before i return the motor you go reach six minutes. if you like bring and come tomorrow just go go am well. Uh, okay no problem. okay thank you. thank you. o ṣe o. do Bye. well. báyìí ó tún wọn kọ́ńpìnì wa wọn wá gbé mọ́tò kan lọ sábìsì ẹ̀ fún mi ajayi kú mo wà nílé tó bá ti sáfìsì ọkọ̀ gbogbo àwọn kọ́pì yẹn náà máa gbé wá. How are you? I'm fine. Ẹ jọ̀ọ́ mo fẹ́ rí Mr. Gbadamusi. Mr. Gbadamusi. Ohun tẹ̀sẹ̀ náà. Ohun tẹ̀sẹ̀. Ṣọ́mọ pẹ̀ ń bọ̀. Definitely. Okay. Yeah. Hello, sir. Lady kan béèrè yín sálẹ̀, sir wọ́n ní kí lorúkọ yín mà. mabel. wọ́n ní mabel. ok sir. ẹ lọ báyìí ẹ rí sẹ́kẹ̀ ẹ gbúná sókè ẹ rí nu tẹ̀sán bẹ̀. kí ni àbọ̀ aka aka. coming. Kara, kara, Ganga, ganga, ganga. Mm, I feel you. I feel you. I feel you. Ọmọ tí ó Ọmọ tí ó Tara Mabel Nífẹ̀mí èèyàn máa ní ká o ìwọ wọ́n tí mo ti gbọ́kànlé pé èèyàn gidi ni ẹ́ aṣọ mo lélẹ̀ ni ẹ́ tó ń gbé sórí bẹ́ẹ̀dì rárá torí mi lè ẹ imagine pé you are this kind of person mi lè wo ìwọ wá dẹni tí mo pè lórí fóònù nítorí ìdápara yes èmi ni ṣe night lè fẹ́ àbí all night ni ah tẹ̀ jù láyé mi ṣá wọ́n tọ̀ mí jù ìwà ìwà rere máa kókó ṣé ó dáa kí wọ́n máa kí wọ́n máa ṣòro mọ́ ni torí kára yóò tún mo tún rò pé bóyá ìdùnnú mi nìyí torí ọlọ́run aṣọ wọ́ọ̀sù ìyàwó lé mi gan lọ kí ni mo wá kiri gan Kamsin what are you looking for what is this that is happening to you ah, mo rí àmì sílẹ̀ di level pé irú wọ̀ irú wọ̀ good for nothing fool bíi tiẹ̀ yìí mo gbé ẹ e láti ibi tí o wà nínú ẹrọ̀fọ̀ mo sọ ẹ́ dèèyàn gidi look at where you are living in your life o lè ever rò pé o lè wá rú bíi ní ní gbogbo generation ẹ. ìwọ ń hide everything fún mi èmi náà sọ mo sọ pé o ní tàkì lára ó wà lápá wà níbí wà níbí ẹ o ní kí n tó fojú pé àwọn ọ̀rẹ́ ẹ̀ sẹ́kù. how can you be like this? mi mo kọ bí pé mo ń sìn nífẹ̀ẹ́ mi oh is it karam kara or whatever with karamoto abikilo n jẹ or maybe or anyone na just ah ọmọ tó ṣẹlẹ̀ ọmọ tó ṣẹlẹ̀ mo fẹ́ two days péré everything to buy that títí she would have ra Ma, to buy bá fara kò máa tẹ̀wé ẹ̀rún everything pátápátá máa kó lọ But should every tó bá nu lé ìgbà tó wọlé tó bá tó wà ń bẹ̀ tó wà tó wà stationary tó wà go, to what tó wà want. wọ́ọ̀rì yẹn má fọwọ́ kàn because if you do I know how to get you Come on. mú un ṣe lè rí ẹ máa fọlọ́pàá kó gbogbo ìdílé ẹ̀ pátápátá àti màmá ìjọ gbogbo òfin bí màmá ẹ kú kí màmá ẹ wà máa kúrò pé ìyá ìyá oníyà á kò sí wàhálà máa ṣe irú ẹ̀ In two days, if I if I return here and I find you in this place, they dead meat. Fáyẹ̀ ti pàdé ẹ̀ tí máa tí máa padà sí àbọ̀sùn sí rẹ̀. Ẹ my daddy. Bíbá ìjẹ́ ti tán. ga ah hey hey wọ́n ti wéra kù a ah, kì í réwu lọ́sàn-án wọ́ndà ilé ìtún lè wonder shall never end ilé yìí má wàá yà mí lẹ́nu kí ah, ilé yìí pọ̀ fún mi gidi gan o mi ì tiẹ̀ lè comprehend ẹ̀ kò tiẹ̀ yé mi hmm, tiẹ̀ rẹ́ni tó máa ṣàlàyé fún mi àbí irú changes wo wá ni mò ń rí lẹ́nu ọjọ́ mẹ́ta ah ká ní tẹ́lẹ̀ ni pé dọ̀nsà wà á ti jáde <laughs> kọ́kọ́ àti wọn kàn dé láti ibi iṣẹ́ báyìí wọ́n á jókòó látàárọ̀ dalẹ́ wọn ò ní jáde lọ wọn ò ní ṣe kankan à ó ti yá wọn ti mú kọ́kọ́rọ́ tẹ́lẹ̀ wọ́n á ti mú kí wọ́n á ti jáde lọ ẹ̀ nílé wọn lóru ẹ̀ lè má rí wọn two three days wọn ò ní wọlé wá sùn ló wá di pé ìtọ́jókòó ti wíkẹ̀ndì iná wo bọ́ọ̀lù látàárọ̀ dalẹ́ à eléyìí lè kú wọ́n wá tí wọ́n á jókòó kọ́nà àìná máa jókòó sílẹ̀ níjọ́ mẹ́ta ah ètò ìṣẹ̀lẹ̀ yóò yé mi o kò yé mi rárá rárá ni ah ah àkómọ hmm. nǹkan tó ṣẹlẹ̀ sí wọn bí wọ́n ti forí kó jáwé ìta ni ìta hmm. náà ti máa ń kọ́ irú wọn wá sílé. àwọn èyí ẹ kò lè yẹ ara bó ṣe máa ń sọ̀rọ̀ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ pé wọn ò gbà mí mọ́ ẹ lọ́wọ́. Eh? ìgbà tá a kéré jù báyìí lọ gan-an mi ò sáré kiri pé bóyá kéèyàn kan má gba káwọ́sì wọn mi lọ́wọ́ o kíní kan kíní kan ló ṣe déédéé pàkó ká bá ti wà sọ gbàtà ti rí báyìí ìsín ni màá máa sáré kiri pé èèyàn kan ó fẹ́ gba ẹ̀mọ́ mi lọ́wọ́ ó ń pẹ́ dànùdànù ó ń pẹ́ kí ni gbogbo yẹn ọtọ́wọ́ àgbẹ̀ kí ni big d jọ kí ni kí ló wà lára ẹ̀ tó jẹ́ big d kí ló ń ṣe fún oréwo ló ṣe fún mi gan èmi àti ajókòó sínú ilé ò ní bá mi sọ̀rọ̀ o máa jáde lọ ni o kí ni à ń ṣe bí lọ́kọláya tó wá sọ pé wọ́n máa gbọ́ fẹ́ gba ẹ̀ mọ́ èmi lọ́wọ́ so lọ́wọ́ abẹ́ I don't care I don't give a hoot whatever happens. mi tẹ̀ sí ìrìn kan náà tó fẹ́ mi ní kó o lè mi. mọ̀rẹ́ kejì mọ̀rẹ́ kejì ayé mi lò please. <laughs> seriously I don't know you are acting guilty there is guilt written all over you wọ́n ti lé ẹ e, àbí ìta ti nù ẹ dáadáa. so what wọ́n ti fi rí ẹ lérí tẹ́lẹ̀ ó lè fi rí ẹ kí n má sọ̀rọ̀. ojú kàrá ń tàn náà nígboro. bójú tuntun nílé. ọmọ àṣẹ ó dáyọ̀ mọ́ kàràmọ́tù lọ́mọ yẹn kàràmọ́tù kàrà. make i go. okay okay uh-huh. what apa make i go okay kuri you go come give for there oh oh what's the law you wa ọmọ òyọdẹ ọmọ oṣù ẹgbẹ ẹ bá mi gbé fún àràmà tù ó. I feel you. I feel you. I feel you. I dey feel you kàrà ọmọ tí ó dẹ̀ nà gẹ̀rẹ̀ ọmọ tí ó dẹ̀ rẹpẹtẹ ọmọ tí ó dẹ̀ kẹrẹ kàrà ọmọ tó ti mọ̀ra ẹlẹ́mi ń ká lọ yàrá kàrà kàrà kàrà mọ́tò.

ló ṣe tí mo yẹ para mi fá mi rún mi sátà kó sì bọ́ sí bí. ọ̀rọ̀ tá à ń sọ dùn látàárọ̀ ṣé wàá sọ fún mi pé o mú kankan wá as in o gain e anything o wá ti wá bá wa báyìí kò jọ. <laughs> ọ̀gbẹ́ni karamọ́ ti wojú mi kó wo mi dáadáa ó fọ́ǹbù gan. gidi àti ni ó fọ́ǹbù gan ó bojú mi jẹ́ ó mi jẹ́. jọ wá ṣé irú ẹ ló yẹ kó tún padà wá sábẹ́tẹ̀ yìí ah, ah. ìgbà tó bá tẹ̀ tún wá dé gan-an wá dé òde lọ́wọ́ òfin ninety hundred level ló bá wọlé wá ṣé irú ẹ ló yẹ kí bàbá yẹn ka kí bàbá yẹn tó ka ẹ̀kọ́ yẹ kó ti wà ní fàkìá ó mọ̀ gbogbo owó kó ti ṣe coded gbogbo ọlá. má gbọ́ má gbọ́ èmi ti rò pé tó bá máa fi dé lásán bóyá kó fẹ́mi àti ẹ̀ńfẹ́ńsà ni kó fún wa lẹ́yọ̀ kọ̀ọ̀kan. wáde òkè mi ẹ̀dá ọgbẹ́ni wọlé kò gbówó jáde o kàyéésì kò gbé owó wà eléyìí tó ń wo ìwé ìbáwò ni yàrá báyìí bá wọ̀ lù yìí. àwọn ojoojú gan ah, o. àwọn olófò nìyẹn. ìjà mm, filẹ̀ náà eh. ìgboro lọ̀gá wà. ọmọ wa náà ni. àwọn òsùn wa máa sùn. má wọrí a máa wá kílíǹtì kù. Eh. ọjà ṣì wà ní ṣọ́ọ̀bù. ṣe pàjẹ́ wá dúró dúró ṣe wọlé kárí ẹ̀yà àwọn wá nídìí àwẹ̀. àwọn lẹ́yìn ṣì wà níbẹ̀. ilé ìjà máa lọ àwa ti sáyé. bàbá mọ̀ tù. má dọ̀dọ̀ mi tó bá mú ọkàn wá o. Ah, ìyá ibi amọ̀ tó tọ́ màmá nìyẹn. ẹ pẹ̀lẹ́ gan-an mo fìlì fún yín o. gidi. nígbà tọ́lọ́run máa gbé yín ó gbé yín láti grass ó dẹ̀ promote yín lọ sí grace. ṣé nígbà tẹ́ wá fẹ́ já ẹ kàn já padà láti grace bá àfi grass. Ah, àfi bí ìgbà tí yóò bá já láti kókó wa oṣù wálẹ̀. màmá ẹ bá bínú ẹ̀yin náà ẹ mọ̀ ọjà ọjà ló kùn ọjà ló kùn omi lè ṣí fún yín o ẹ mú ọjà kẹkọọ kan kí ẹsẹ̀ ẹ má wọlé this time ṣáà the other time tẹ pọ́n yẹn ẹsẹ̀ wọlé mà ẹ pọ́n dáadáa this time around ẹ ẹ mọ̀ jà fẹ́ pọ́n o ẹ pọ́n ẹ fọ́ àtàwọn mọ́tò pọ́n. bóló ti mọ àwọn wèrè àwọn tó ti ṣubú lọ́mọdé torí wọ́n ti gbálẹ̀ ah. <laughs> ṣó tán ẹ àbí ó tán ráyé ẹ lóde ọkọ ìyàwó ṣòro ẹ lóde ọkọ ìyàwó ẹni lọ yáwó èlé nítorí afẹ́ ayé ẹni lọ yáwó èlé nítorí afẹ́ ayé ṣùrà ayé ẹ lóde ọkọ ìyàwó ó tán bí ó tán ó fi wà òṣì ṣọmọ nìwọ yìí àbísùnwó ná pàpà ńlá gé ọmọ pàǹdùkú wòsíwòsí ìwọ mo ní kó dùn mí nú ojoyè ọmọ apanilẹ́kún ẹ ebi ìwà òṣì ẹ sì o ti fi kóbá rẹ àbó fi kóbá rẹ olóńgbò òyìnbó òṣìṣẹ́ wọn ò lè rí ìyá tó bí ẹ ń bẹ ọ̀fà àlejò ṣé lé àlejò tán ni wọn ò lè rí níbi iṣẹ́ iná kan ló tún padà wá báyìí tó jóye bó ṣe lọ ló ṣe bọ̀ ẹ́ àbí kì í ṣe bóyá lọ ló ṣe bọ̀ kí lẹ́ mú bọ̀ ẹ fẹ́ dógún ẹ fẹ́ dọ́gbọ́n ilé tẹ́lẹ̀ ẹ̀ tún ṣe fún wa tẹ́mi ti fọ́fọ́fọ́fọ́ tó o tún máa jẹ́ káwọn èèyàn kan máa jèrè ọ̀rọ̀ lára tèmi báyìí o. sórí ibi tó bá ya rẹ̀ dé tó fi wà òṣì orí burúkú ìwà tó fi kó bára ẹ̀. Ah. <laughs> ṣé wà ná àwọn tẹ̀kan yẹn àwọn ọ̀rẹ́ ẹ̀ ni àwọn ọ̀rẹ́ ẹ̀ ni ó di ìgbà tó bá fọ̀rẹ́ rẹ̀ hàn mí kí tó mọrú èèyàn tó jẹ́ ìwà èèyàn ò lè má bá àwọn wèrè yẹn rìn gan kí wà kékeré mo yan mo wí wí wí. àràpọ̀ ojú tuntun nílé ojú kàrà náà ní àṣẹ ó dáyàn mọ́ kàràmọ́tù lọ́mọ yẹn kàràmọ́tù kàrà. ó fojú tutù nílé pa ojú kàrà tọ̀nà nígboro kàrà iṣọ́ máa ṣe ẹ̀yà kò lọ́nà ẹgbẹ́ fún kàràmọ́tù lọ́mọ yẹn ẹni ò mọ kàrà nífi kàràmọ́tù yẹn. òkẹrẹ ọmọ òyọdẹ ọmọ òsùn ẹgbẹ ẹ bá mi gbé fún.